وسلم وهو محمد بن عبد الله بن عبد المطلب بن هاشم وهاشم من قريش وقريش من العرب والعرب من ذرية إسماعيل ابن إبراهيم الخليل عليه وعلى نبينا أفضل الصلاة والسلام nínú àwọn ìpìlẹ̀ tí wọ́n ṣe lálàyé fún wa alákọ̀ọ́kọ́ náà ẹ̀ òun náà ni ma'arifatullah ká mọ ọlọ́run ọba ká sì mọ ẹ̀sìn bákan náà ká sì mọ anabiwa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wal aslu thalith èyí tí ń ṣe ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni màrífàtì màrífàtù nàbíyíkùn muhammad sallallahu alayhi wa sallam mímọ̀ òjíṣẹ́ yín tọ́lọ̀wọ̀ bá rán sí yín ká mọ̀ ká dá mọ̀ kí a mọ̀ kí ni ìwọ̀ wa ojúṣe wa sí anabi sallallahu alayhi wa sallam anabi wa muhammad sallallahu alayhi wa sallam àfọwà muhammad bin abdulwahab wọ́n ṣàlàyé anabi sallallahu alaihi sallam bẹ̀rẹ̀ láti bí ó kọ rẹ̀ àwọn tó bí nínú ọ̀ràn tó ti jáde kí nìdí tí wọ́n fi ṣe eléyìí láti ká ìrújú eléyìí tí àwọn nàṣọ́rọ́ tí wọ́n kó sínú ẹ̀ láti lè ká kúrò fáwọn mùsùlùmí ká má bàa máa lọ lérò wípé àbí ọba kan ọlọ́run lànàbì náà àbọ́mọ ọlọ́run àbẹ́gbọ́n ọlọ́run àbábúrò ọlọ́run gẹ́gẹ́ báwọn nàṣọ́rọ́ bí wọ́n ṣe ń pè ànábì Ìsá gẹ́gẹ́ bá ṣe ń pè ní ọmọ ọlọ́run sọ àfáà jẹ́ kó yé wa pé tá a bá ní ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Muhammad bin Abdullah Muhammad ni torúkọ bàbá rẹ̀ ń jẹ́ Abdullah orúkọ bàbá rẹ̀ ń jẹ́ abdullah tí abdullah náà jẹ́ ọmọ abdulmutalib tí abdulmutalib tó náà jẹ́ ọmọ hashim hashim yìí ìran kan ni nínú ìran kureish, torí pé ìran tó papọ̀ tó ń jẹ́ quraish kìí ṣe ìran ẹyọ kan nínú àwọn èyí tó wá hàn jù nínú àwọn ìran Quraysh ọ̀kan ni Hashim banu Hashim nínú ìran yìí lànà ibi ti jáde wa Quraysh min al-Arab Quraysh yìí nínú ìran Lárúbáwá ni wal Arab min dhurriyyati Ismail àwọn Lárúbáwá náà nínú àrọmọdọ́mọ anabi Ismail ni wọ́n jẹ́ tí ṣe ọmọ Ibrahim anabi Ibrahim al-Khalil ẹni tó jẹ́ àyọ̀ ọlọ́run alayhi wa ala nabiyyina afdalus salati wassalam kó máa jẹ́ tà nàbí sallallahu alaihi wasallam àti gbogbo àwọn ànábì ọlọ́run tá a dárúkọ wọn ìkẹ́ ọlọ́run àti ọlá ọlọ́run eléyìí ni àfáà ti síwájú lákọ̀ọ́kọ́ láti ṣàlàyé fún wa wípé anabi sallallahu alayhi wa alihi ọlọ́run ní kúl rí anabi sọ fún wa innama ana basharun mithlukum yuha ilayya gbogbo nǹkan tá a bá fẹ́ fi ròyìn ànábì sallallahu alaihi wasallam kò gbúdọ̀ jáde kúrò nínú ìjẹ́ èèyàn èèyàn lànábì sallallahu alaihi wasallam kì í ṣe ọlọ́run bẹ́ẹ̀ sì ni kì í ṣe ọmọ ọlọ́run ànábì ní innama ana bashar ní abara bíi tí lèmi náà ọlọ́run ní sọ bẹ́ẹ̀ fún wọn ìyàtọ̀ tó ń bẹ láàrin wa àti yín òun náà ni yuha ilayya ọlọ́run ọba ń fi wáyé ránṣẹ́ sáà nàbì sallallahu kamaroyin anabi sallallahu alayhi wa sallam pẹ̀lú àwọn ìròyìn tó bá ti yàtọ̀ sí èèyàn àyàfi pẹ̀lú ẹ̀rí lápèjúwe àwọn èèyàn kan máa ń sọ pé tànàbí bá ń rìn ẹ̀ẹ̀kan ní máa ń gbẹ̀sẹ̀ méjèèjì ìròyìn yìí tako ọmọ ènìyàn ó gbẹ̀sẹ̀ kan kó tó gbé kejì ẹni tó bá fẹ́ sọ pé báyìí lànàbí ṣe rìn yá ti ibi dẹ̀lì yóò mú ẹ̀rí wá bóyá àwọn sàbẹ̀ náà sọ bẹ́ẹ̀ ni àbọ́lọ̀ lójú ẹ̀ bẹ́ẹ̀ nígbà tí o bá ti sẹ́ẹ̀rí agbọ́dọ̀ sọ́ra lórí àwọn ìròyìn tá a fi mọ ìròyìn Ànábì sallallahu alaihi wasallam eléyìí tí ó mú jáde kúrò nínú ìjọba nìyẹn bákan náà tó bá sì fẹ́ mú yàrá gẹ́gẹ́ bí ẹ̀rí pánẹ́bí mọ́ ṣe bẹ́ẹ̀ yúta yùtọ́ lẹ́bù bìtẹ̀lẹ̀ á nìkú mẹ́rin yẹn wá tó sọ pé bánàbí ṣe ń ṣẹlẹ̀ yìí ìtúni tó fi jẹ́ wípé àfọwà Muhammad bin Abdul Wahab wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam kódà àwọn òròyìn ẹ̀ pé Rasulullah wọ́n kọjá mọ̀ pé Muhammad bin Abdullah àmọ́ bàbẹ́ bàbá rẹ̀ ní jẹ́ Abdullah ó yẹ kó mọ̀ sí wálé mọ̀ wípé ṣe bí Ànábì sallallahu ló mú Islam wa ṣáájú kánábì ó tó dé àwọn lárúbáwá ń bẹ nínú àìmọ̀kan ẹbọ ṣíṣe kí ló wá dé torúkọ bàbá ànábì fi ń jẹ́ àbùlá kí ló dé ṣé wọ́n ti ń sin lọ́n ṣé wọ́n gbà pọ́n lọ́n wà ní tó fi jẹ́ pé àbùlá orúkọ bàbá ànábì ń jẹ́ àwọn orientalist wọ́n kọwọ́ bọ ọ̀rọ̀ yẹn wọ́n ní ó dàbẹ̀ ní wípé àwọn ìtàn yẹn gan ìtàn tí ò fẹsẹ̀ múlẹ̀ ni ìwáyé nítorí ẹ̀kọ́ máa jẹ́ níbi abdul sonam ẹrú òòsà kí wọ́n sàfitì rẹ̀ sí òòsà tí wọ́n ń sìn torí pé gbogbo báwọn ẹlẹ́bọ mọ́kà bí wọ́n ṣe ń rọ kiri káàkáàbà kì í ṣe wípé wọ́n gbé òòsà kan kalẹ̀ tí wọ́n ń pè ní Allah wọ́n ní oríṣiríṣi òòsà tí wọ́n ń sìn wọ́n ń bọ oòrùn wọ́n ń bọ òṣùpá ààrẹ ní ti jẹ́ Shams ó sì wá jẹ́ pórúkọ bàbá anabi sallallahu alayhi wa sallam ó sì lè máa jẹ́ Abdullah nígbà tá Islam ò tí pàápàá jùlọ èyí tánàbí mú wá lọ́wọ́ kẹyìn ayé nígbàtí bàbá anabi sallallahu alaihi wasallam ti fààyè lẹ̀ ìdáhùn sílẹ̀ yìí ni wípé àwọn lárúbáwá kí a tó gbá anabi sallallahu alaihi wasallam dìde wọ́n mọ ọlọ́run wọ́n gbà pọ̀ lọ́wọ́ wa akálàṣe wọ́n gbà pọ̀ lọ́wọ́ ọba yẹn tóbi pọ̀ kọjá kéèyàn máa sìn directly àyàfi ká ní àwọn alágàtà kan tí ó mọ̀ sún wa mọ́ ọlọ́run òun ni fi ní òòṣà ṣùgbọ́n wọ́n ni alágbára ṣùgbọ́n agbára rẹ̀ yẹn tóbi bọ̀ àyà kọjá kéèyàn ó lè direct access kéèyàn wá access sọlọ́run directly wọn àà agbúdọ̀ ah, láwọn òòṣà tó yẹ pé àwọn yẹn ni ó sùn wọn ma na'buduhum ma na'buduhum ila Allahi zulfa àṣà dédé máa ṣe àwọn òòṣà yìí nítorí a máa sìn wọ́n ni wípé àwọn ni wọ́n sùn wà mọ́ ọlọ́run pẹ́kípẹ́kí ọlọ́run ní wàhálà ìsà altahun kánàbí ò tó dé gan tá wọ́n léèrè man khalaqa samawati wal la yaquluna Allah wọ́n sọ pé Allah so yóò túmọ̀ sí pé tó bá sọ Abdullah kì í ṣe wípé ó tako Allah wà nígbà yẹn náà wọ́n sì so ti wà so ọ̀rọ̀ yẹn ò takora wọn akálàṣe wọn ò sin ọlọ́run yẹn bí ọlọ́run ṣe ní kò sí òun ṣùgbọ́n wọ́n gbà pé ẹni tí ń jẹ́ Allah ó wà kódà wọn nígbàgbọ́ wípé Allah lágbára ju gbogbo àwọn ọ̀sà wọn yẹn lọ so ìdí ni tó fi jẹ́ pé àwọn wípé bẹ́ẹ̀ bá ń tọrọ agbúdọ̀ ní kan òun ni wa sọ fọ́lọ̀ bẹ́ẹ̀ bá ń tọrọ ọmọ kan gbúdọ̀ àti iṣẹ́ tiẹ̀ ní ọ̀rọ̀ tọlọ́mọ gẹ́gẹ́ bó ṣe òun mojuto, sún mójútó ọya oléyìí tó náà ń ṣe òkè ìbàdàn oléyìí tó náà ń ṣe so bẹ́ẹ̀ náà ni àwọn lárúbáwá bí wọ́n ṣe rí ń gbà yẹn nìyẹn abdullahi ọjọ́ kan olókéré jù nínú àwọn ọmọ abdulmuttalib wọ́n tún máa ń pè ní adẹ́bẹ́ abdullahi wọ́n máa ń pè ní adẹ́bẹ́ kí ló dé tó fi ń pè ní adẹ́bẹ́ adẹ́bẹ́ hubnu abdulmutalib tí í ṣe bàbá bàbá anabi sallallahu alaihi wasallam ó bí ọmọ tó pọ̀ èyí tó kẹ́yìn inú àwọn ọmọ rẹ̀ méjìlá náà pé èyí tó kẹ́yìn ní abdullahi yẹn òun ló kẹ́yìn àwọn obìnrin wà ń bẹ nínú wọn ni sofia wà nínú àwọn obìnrin nínú wọn ni abu talib nínú wọn ni abbas àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ni hamza àwọn wọ̀nyí bàbá yìí ó fẹ́ràn abdulmutalib ó fẹ́ràn abdullahi púpọ̀ nínú àwọn ọmọ tó bí abdulmutalib sì nìyí ó jẹ́ ẹnìkan tí ń ṣe kò kárí ọ̀rọ̀ kàábà púpọ̀ nínú àwọn ìran Quraish ó lákòólé kan lórí ọ̀rọ̀ kàábà tó ń ti wípé lábẹ́ ẹbọ náà ni o ṣùgbọ́n ságbà pé ilé yìí ilé tó lágbára ni ìdí tó fi jẹ́ pé gbà tí Abraha ọba habasha tó lóun fẹ́ wá wó kaaba ó kọ́kọ́ ní kí àwọn ọmọ ogun òun nǹkan ọjà abdulmutalib tó ń bọ̀ láti sham nǹkan òwúrò àwọn ràkúnmí rẹ̀ rẹ̀ tí wọ́n ń dà kiri ọba yẹn ṣìṣe láti lè jẹ́ kí wọ́n mọ̀ pé àwọn ń bọ̀ wá wó kaaba abdulmutalib lọ bá ọba habasha ó sì sọ fún wípé ẹ dákun èmi mo lè ran tèmi èmi kọ́ mo ní kaaba kaaba ló ṣẹ̀ kì í ṣe mi mo ṣe ẹ kó ẹran mi fún mi bẹ́ẹ̀ bá fẹ́ ń kà bẹ́ẹ̀ ẹ lọ owó lè ánàlá òrọ̀ bá ní yàmí kàábà ní ọlọ́run tiẹ̀ ti ń sọ èmi ni mò ń bójútó àwọn ẹran yìí ẹ kó fún mi ọba abáṣà ìwà kó ẹran yẹn fún abdulmọtọlẹ ìgbà yẹn ló fi múra kó fẹ́ wá wó kàábà láti lè sọ wípé ìgbà tán fẹ́ náà fẹ́ wó kàábà yẹn tó lọ yọjú sí wọn kò ní abdulmọtọlẹ bàbá bàbá zemzem léni ìgbà tí anabi ibrahim lọ tí ismail lọ táwọn àrọmọdọ́mọ náà lọ ojú omi yẹn dí ó padà dí tẹ́nìyàn kan ọmọ tó wà abdulmutalibi ló sùn ló lálà òun ibi ni ojú omi e bó sì dára ọjọ́ kejì ó sì kú ọkọ àwọn yẹn láwọn fẹ́ràn lọ́wọ́ ní kẹ́nìkan mọ́ràn lọ́wọ́ kẹ́nìkan ó sì gbẹ títí títí tó fi kan zemzem yẹn èyí tó gbẹ láti gbà yẹn náà làwọn òdì sí Abdulmutalib ó ní àwọn ipa tó kó sẹ́sìmọ̀ pọ́lọ̀wọ̀ bá inna Allah la yudhi'u amala 'amilin ọlọ́run èyí rá ìgbìyànjú ẹni kankan láre bó ti wulẹ̀ kó ma ẹ̀rí bàbá mi ó lè jẹ́ pé lórí olóòsà ni òun wọ náà o ṣùgbọ́n lọ́run lè fa kankan yọ látara kò kárí tó ní Abdulmutalib orí ìṣesí yìí ló wà ó wá ní àwọn òòsà ní kaaba àwọn òòsà ń bẹ ń kaaba lọ́dún yẹn ajé òòsà ó wá sí lérí Abdullah wípò nìkan fi bọ òòsà yẹn ọ̀rọ̀ yìí tóbi lẹ́mìí Abdul Muttalib ó wá bẹ̀rẹ̀ ó kóra kùnmọ́ mẹ́wàá ó kó wá pé kí wọ́n fi bẹ òòsà kí wọ́n lè gba Abdullah ilẹ̀ òsà yorùbá àgbà tí wọ́n tó kó ràkúnmí ọgọ́rùn ràkúnmí yẹn òsà yẹn gba ràkúnmí ọgọ́rùn ni wọ́n tó wá ṣe kíni ni wọ́n tó pa abdullahi ismail náà adẹ̀bí náà anabi ní muhammad ibnu dẹ̀bíhi ibnu dẹ̀bíhi ibnu dẹ̀bíhain wọ́n ní anabi o ibnu dẹ̀bíhain ọmọ àwọn èèyàn méjì tá a fẹ́ dú abdulmutalib òun ló abdullah ti ṣe bàbá anabi sallallahu alayhi wa sallam abdullah yìí ọmọ ọdún méjìdínlógún eighteen years òun ló ṣèyàwó eighteen years òun ló fẹ́ amina ṣùgbọ́n nínú ètò ọlọ́run ó jáde láyé nígbàtí anabi sallallahu alaihi wasallam tó wà nínú oyún ìyá rẹ̀ amina lóbi jẹ́ kí wọ́n pe anabi ní yetim ọmọ òrukàn òun náà lẹni tí bàbá rẹ̀ fayé lẹ̀ wọ́n wọ́ sọgír nígbà tó wà kékeré kì í jẹ́ pé wọ́n wà sọgír nìkan kódà anabi ò tí ì ayé tí bàbá rẹ̀ fi já ilẹ̀ kọ́ mọ́ bàbá rẹ̀ sójú sallallahu Abdul Muttalib ǹjọ́ lẹ́tọ̀ọ́ ká máa ṣàfitì abdu sí orúkọ kan yàtọ̀ sórúkọ ọlọ́run ó yẹ ká máa question kìíní yẹn ti pẹ́ Abdul Muttalib wọ́n àti àfi ń fi abdu kún Abdul Muttalib Al-Muttalib kì í sórúkọ ọlọ́run lẹ́fìrẹ́ lómi ìtẹ́bá pè ní Abdul Muttalib ní hmm, Muttalib lórúkọ òun èsì Abdul sùnwọ́n bàbá bàbá ànábì yìí Abdul náà pè àwọn àfáà pàápàá jùlọ àfáwà Ibn Qayyim al-Jawziyya nínú tíra àwọn Tuhfatul Wadud fi ahkamil mawlud tí wọ́n fi ń sọ̀rọ̀ nípa sísọmọ lóko àwọn ọkọ̀ wọlé alẹ́ sọmọ wọ́n ní èèwọ̀ ni ká fi kún orúkọ tí èso kọ èèwọ̀ ni haram ni torí pé ó sún ni mashrik bí kéèyàn sọmọ ní Abdur ìyàtọ̀ ń bẹ láàrin abdulrọ́bì rọ́sùlù ṣùgbọ́n kéèyàn sọmọ ní abdulrọ́sùlù abdulnabiyi ẹrú ànábì la haram ni abduljibril lóbi jẹ́ pé lómi ń bẹ gbogbo orúkọ ní mọ́ ní abudu lọ́dọ̀ tiẹ̀ abdulukman abdulfatima la kéèyàn lọ lẹ́kọ̀ọ́ nípa ẹ̀ àyè sàfitì abdul àyàfi sára ó kọ́ ọlọ́run kódà èyí tó tún fẹsẹ̀ rinlẹ̀ nínú orúkọ ọlọ́run èyí tí àpẹẹrú bá ń bẹ́ẹ̀bẹ̀ láàrin àwọn afá kéèyàn mọ́fà abdul kun bíi jelil and abdul jelil jelil torí pé ìyàpẹ̀ẹrú ń bẹ lórí pé ṣé jelil okọ ọlọ́run àbí ìṣe okọ ọlọ́run arrashid abdulrashid ìyàpẹ̀ẹrú ń bẹ lérí ẹ̀ ṣé arrashid sókọ ọlọ́run ni àbí kì í sókọ ọlọ́run àwọn èyí tó bá ti rí báyẹn ká mọ̀ mọ́ sàfitì abdul sí alimutalib ó clear kì í sókọ ọlọ́run kí ló dé tán fọwọ́ àfẹ́ abdùkù ó ń bẹnu àwọn onímọ̀ tí wọ́n ní ostofiniya asàdáyẹrí èyàn èyàn lè sọ èyàn nínú gbogbo òfin wọ́n yọ yẹn kúrò ń bẹ wọ́n ní kí ló dé tán fi sọ bẹ́ẹ̀ wọ́n nítorí pé ànábì sallallahu anabnu abdulmuttalib anabi ní anabi ọlọ́run ni mò ń ṣe làkẹ́dẹ̀ èmi ò parọ́ kò sí rọ́mbẹ́ anabnu abdulmuttalib èmi ni ọmọ ọmọ ọmọ abdulmuttalib anabi fi abdu kún àwọn afáàmì ni tánàbì fi lè sọ́bà tí ò bá lẹ́tọ̀ọ́ ni anabi ọkọ̀ rẹ̀ tẹ̀ bó tilẹ̀ jẹ́ pọ̀rọ̀ yẹn ò wọlé ọ̀rọ̀ yìí tó tẹ̀sùn wọn jù wọn lọ̀rọ̀ àwọn àfáà kejì àwọn àfáà ní ẹni tó bá fẹ́ jẹ kọ́mọjẹ́ mùtọ́lì kọ́mọjẹ́ Abdul Muttalib nítorí pé Abdul Muttalib bu àkọ́kọ́ tó jẹ ṣé àdísì kan ló ń wò ní àbáyà Kùránì kan ló wò tó fi jẹ òun kà sọ ti ẹni pánàbí dẹ̀ sọ wípé anabnu Abdul Muttalib anabi ń ṣe hikaya anabi ń sọ̀rọ̀ ni lápèjúwe nísìn kéèyàn mọ́ sọ pé ẹgẹ́ bá ṣe mọ̀ wípé awolowo tẹ́lẹ̀ kan wá rí pé in fact àfa alágbádá gan òun náà agree pé ọ̀wọ̀ ń bẹ lára awo òun kàn kó tí e, ó kọ ẹni yẹn ni ìyẹn ò túmọ̀ sí pé onígbàgbọ́ ló pé ọ̀wọ̀ ń bẹ ní ara awo tánàbí bá ní yòlá kẹ́dí tàn sọ ọkọ ni ṣe ń lò gẹ́gẹ́ bí ẹ̀rí orúkọ téèyàn jẹ́ gẹ́gẹ́ lànàbì máa change so látara àdí eléyìí Abdul Muttalib alimọ̀ pé bóun jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n àlè sọmọ ní Abdul Muttalib èyí ló tẹ̀sùn wọn nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ tábà yà sọ àlè sọ ní Muttalib àlè sọ ní Abdul Muttalib ẹnu kan pé sókọ ọlọ́ọ̀ni àbí sókọ ọlọ́ọ̀ àwọn àfáà ní asọ̀bú sọ̀báàr ló kọ ọlọ́run sọ̀báàr ló kọ ọlọ́run sọ̀búrù ìròyìn tó dáa ní o ṣùgbọ́n kò sí ẹ̀rí tó lálàáfíà tó fi rinlẹ̀ wípé orúkọ ọlọ́run nítorí pé àti sàfitì abdu sí là ń sọ àwọn àfáà àwọn ìfọwọ́ kékeré mú nǹkan yẹn nípa àwọn okọ ọlọ́run àti nǹkan tí èso ọlọ́run

àwọn àfẹ́yìn fọwọ́ yẹpẹrẹ mú kéèyàn kan lanu kọ́kàn pé ọlọ́run lórúkọ kan bí kẹ́lómìnà ọlọ́run ọba alágbádá aná nínú gbogbo òwe láyé ọlọ́run fi ná ròyìn ara rẹ̀ yọ́yà fi ìmọ́lẹ̀ yóò fi ròyìn ara rẹ̀ ọlọ́run fi ná ròyìn ara rẹ̀ bó ti ọba alágbádá aná ọba ọba ní kan ẹ̀yà Júdà ó wé obìnrin kọ́ wa. ọ̀rọ̀ ti kiri yóò ọ̀rọ̀ tí wọ́n lẹ́gbẹ̀ẹ́ kan ni because in tó wọ́ ti pọ̀ kọjá akẹ́sẹ̀ máa sọ pé wọ́n gbàgbọ́ yìí tàwídà sí máa wà sí fat nítorí a máa sọ lé ní pé káwà máa kọ́ sí àwọn yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn akéwì tó jẹ́ mùsùlùmí náà máa kó sínú àṣìṣe wọn látara pé a fẹ́ máa yí ọ̀rọ̀ lẹ́gùn sí kọ́rọ̀ lè dùn wọ́n bẹ̀rẹ̀ sí ni máa ròyìn ọlọ́run pẹ̀lú ròyìn tí ò fi ròyìn ara rẹ̀ tánàbí sallallahu alaihi wasallam tí ò fi ròyìn ọlọ́run tá a bá wá wo sàkún ìròyìn gan á rí pé bí àbùkù ló fẹ́ mú lọ́wọ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala afọwọ́ Sheikh albani rahimahullah ọlọ́run ọba kọba ayọ́nu sí wọn wọ́n ń bẹ lórí ìrìn àjò kan àti ọ̀kan náà wọn istodamati sẹ̀yà ọkọ̀ ní accident àwọn méjì wọ́n wà ní ọkọ̀ ní accident táwọn èèyàn ti pé láwọn tó wà ní ọkọ̀ yóò ti kú báyìí ọ̀kan náà àwọn ọmọ kí tóun jàjàrà pálájáde ṣé kalagba ní àwọn ń bẹ nínú nínú ọkọ̀ tí wọn ò tí ra èèyàn wọn síta ọ̀kan náà àwọn ọmọ kí wá ní yá satar wá ń pè ọlọ́run pẹ̀tọ́ yá satar ṣé kalagba láti mọ̀ dáhùn mẹ́rin pé láà lẹ́yìn sàmìnà àsìmọ́ ìlà bal sitir kì í ṣe satar sitir àtúndákẹ́ ṣé àbẹ̀wé kìíní yẹn ó lè jẹ́ pé kìí ṣe pé wọ́n fẹ́ sọ bẹ̀tìkíní yẹn ti wà lára istatile ara ọkọ̀ nítẹ́ni yẹn sọ pé lò ṣàtàrù ọkọ̀ ọlọ́run sitir inala sitirun ànábì sọ hayiyun ṣe nítẹ́sì mọ́ ẹgbẹ́ yá ni yá ni bó jẹ́ pé ni gan correct <laughs> yá ni yá ọlọ́wọ́ láti rẹ̀ kó sàánú wa àwọn èèyàn wá ń ṣe àdìkáàrù àdìkáàrù wà á ṣiṣẹ́ tó yẹ káàdìkáàrù ó ṣe lára afáà ibn Qayyim al-Jawziyya rahimahullah wọ́n ní bí dhikri yasra'u al-insanu ash-shaytan bí yàrá bá máa ń ṣe àdìkáàrù èèyàn ó sì máa fẹ̀yìn èṣù gbolẹ̀ báyìí kò ní ní kápá lórí yẹn tẹ́ bá máa ṣe àdìkáàrù ṣùgbọ́n àwọn èèyàn ń ṣe àdìkáàrù nígbà tó ṣe wípé ní tí èsì àtikáàrù ni wọ́n ń ṣe wọ́n bá dẹ̀ ń ṣe àtikáàrù náà kẹ́fíà tí wọ́n fi ní kí wọ́n ṣe òun kọ́ náà fi ń ṣe ìyẹn lọ́wọ́ pọ̀ láwùjọ nísìn gbogbo mọ́sálásí àdúgbò náà ń sàṣàlátù ọ̀tọ̀ ní yasin aládùúrí kodò ké ọ̀tọ̀ lálágbẹ́sẹ̀ òkèké nítawọn yẹn sì ń fẹ́ nìyẹn màdé wa ni yá làtífù làtífù ni ó sì lè jẹ́ làtífù ni yá làtífù olùtúfù bí bá harfu járe gbúdọ̀ tẹ̀lé gan o gbúdọ̀ ṣe mubashara ya latifu olùtóf bí latifu bil ibad bá gbúdọ̀ tẹ̀lé wọ́n ni ya latifu latifu ní kò lè jẹ́ latifu ní ya sataru ya sitiru osturu ní kò lè jẹ́ ya sataru satiri ní so mórí ìrísí àwọn nǹkan yẹn àwọn tó bá sì sọ̀rọ̀ òun ni ò mórí wá nǹkan tó bá bá ńlá bàbẹ̀ ọlọ́run sì ń gbàdúrà bá a ṣe ń ṣe àdúrà ṣe ń gbà àdúrà kankan ò gbà tó ti yí báyìí kọ́lọ́wọ́ la tóbi rẹ̀ kó sàánú wa gbogbo àwọn nǹkan yẹn ẹ ká gbìyànjú kí ká mọ̀ ibi tá a ti kúrú dá a ti lọ náà ni Abdul Muttalib a gbúdọ̀ fi Abdul sí tá a bá fẹ́ sọmọ bẹ́ẹ̀ kí nìdí tá a fi ń sọmọ wa ló kọ bàbá bàbá ànábi kí ló ṣe ṣé mùsùlùmí ni là kí ṣe mùsùlùmí kódà tó súnmọ́ ni wípé iná náà ni gbogbo wọn kò sí. Si ní tó fẹsẹ̀ rìn lẹ̀ nìyẹn ṣùgbọ́n a sì máa ń sọ torí pé ó ní ipa tó kó lórí himayat baiti láì ha kaaba ṣùgbọ́n laysa mùsùlùmí kì í ṣe mùsùlùmí mata kafira àlè ṣàdúrà idan tàbá fẹ́ sọ muttalib òní ká sọ sọ abdul muttalib ìwọ́n bá sì ń fi abdul sí lọ yọkùn bẹ́ẹ̀ máa jẹ́ mọ̀tọ́lìb má fi abdul mọ̀tọ́lìb ọ̀dọ́ apá kan bẹ àwọn afá tí wọ́n ní àṣẹ àdáyẹnrí òun nìkan nítorí ma máa sọ wípé alànàbí dẹ̀lìl wọn ìyóò ṣe dẹ̀lìl ni anabi ń sọ kì ṣe pé anabi mú dájọ́ wá lórí nǹkan yẹn irú àwọn pọ̀ táwọn ń fàdájọ́ ń bẹ̀ tí kò dẹ̀ bá nǹkan tí ń abdulmutalib abdulmutalib yìí ọmọ hashim hashim ẹ̀rí pàǹsọ hashim náà sí yobo ni hashimiyu tọ́ bá kò yẹ̀ ní hashimiyu ti sàfitì ẹ̀ sí ya no nu torí pé yáwò ní síbà fi kún gbogbo ẹ̀ kan pè ní hashim má pè ní abasim abasimiyu hashim torí pé orúkọ ìran babalá baba anabi sallallahu alaihi wa hashim yi min Quraysh òun ni ó ti wá ìran Quraysh ìran tó lápọ̀lé púpọ̀ ni ló fi jẹ́ wípé gbogbo èdè tí àwọn lárúbáwá ń sọ ní agbègbè mọ́kà kankan nígbà náà àti jẹ̀síratul àrùbíyà àwọn èdè pọ̀ lógátù kìnánà wà tẹ̀mùmù wà lárúbáwá yàmàníyà wà ṣùgbọ́n Quraysh lárúbáwá Quraysh ló gbogbo àwọn lárúbáwá yàmàlẹ̀ òun ló fà á tó fi jẹ́ pé ọlọ́run sọ kùránì kalẹ̀ lórí lógẹ́tù kùrẹ́ṣ ọlọ́run fi sọ kùránì kalẹ̀ torí pàwọn ará àwọn ni wọ́n ń mójú tó kàábà gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ wá arajà àbí tó bá wá fẹ́ ṣe hajj bọ́n ṣe fẹ́ ṣe hajj yẹn náà wọ́n máa ń múra òwò wá lásìkò hajj àtinú shawal ni wọ́n ti bẹ̀rẹ̀ títí hajj so wọ́n múra òwò wá so oníkálukú bí ẹ bá ti ń dé ẹ gbọ́dọ̀ kórè àwọn Banu Hashim náà so ẹ dìde mọ sọ lárúbáwá àwọn lárúbáwá yín ẹ wà á fi ẹ fi pamọ́ ẹ fẹ́ sọ báwọn ṣe ń sọ so bó ṣe rí ó ní ipa tó kó láàrin ìlọsíwájú èdè tawhidu loga kéèyàn fẹ́ unify lahajat dialect afẹ́ unify ẹ̀ afẹ́ mú kan tí yóò lọ́ọ̀rìn kàábà o kópa tó pọ̀ lérí unification of Arab, Arab dialects nígbà náà ó unify gbogbo ẹ̀ sí Quraysh ìgbà tó lọ́wọ́ rí bó ti wà unified sọ Qur'an kan lórí ti Quraysh yẹn torí gbogbo wọn ni ó gbọ́ mọ́tàlá ẹ máa wọn nínú èdè Yorùbá Yorùbá ń bẹ abẹ́ẹ̀kọ́ ìjẹ̀bú ń ẹ̀dín sọ̀kalẹ̀ yorùbá ni àwọn tó ń pera wọn lórí ìrùn yorùbá gan yorùbá tí wọ́n gan <laughs> kọ́lọ́wọ́ sànú àwọn náà yorùbá náà ni àwọn náà pè é táwọn náà ń sọ wọn ṣùgbọ́n lẹ́ni bẹ́ẹ̀ nìkan bá jẹ́ àfa tó bá fẹ́ ṣe wáàsí kọ́dà kọjọ́ mọ́ fẹ́ kò ní mọ́ fèdí ìfẹ́ sọ tó bá ti fèdí ìfẹ́ sọ ara àfẹ́ nìkan ní ògbọ́n ti sọ kì nìkan kì nìkan wọ́n yọ wọ́n yọ síra wọn ni ẹ̀dáwọn ará ọ̀yọ́ fi máa ṣe kíní nìyẹn kì í ṣe ọ̀yọ́ nìkan kódà tó ń dó gan wọ́n yọ sí ní yorùbá a fi ń kọ̀ọ̀kan òun là ń sọ kọ̀ sí gbogbo àwọn èèyàn gbogbo náà ni ìdàrí ọgbọ́ ṣùgbọ́n wọ́n lè ti sọ yìí tí gbogbo wa jọjọ panupọ̀ sí wọn gbogbo náà gbogbo èdè náà ló máa wà jẹ́ pé bá ń sọ̀rọ̀ wípé mo sọ̀rọ̀ lákùrẹ́ tẹ́bàkùnrin bá sọ pé ọ̀rọ̀ ló sọ ìtumọ̀ ní pé rọ́ọ̀lù pa ọ̀rọ̀ ló sọ ìrọ̀lù pa lédè ṣùgbọ́n tí àkùrẹ́ bá ní ọ̀fọ̀ ló fọ̀ ẹ ọ̀rọ̀ gidi ló sọ àwọn máa fọ̀ ni ẹgbẹ̀gbẹ́ orífọ̀ ó sọ̀rọ̀ torí pé tíyàn náà bá ń sọ̀rọ̀ ó ní sọ pé sọ ìsìn ó ní fọ ìsìn tí ẹni pa padà lómi tá fẹ́ lù sí èyí sọ pé sọ ìsìn àbíyàn máa sọ bẹ́ẹ̀ ni wọ́n náà fọ ọ fọ ni fọ ìsìn so gbogbo ẹ̀ náà náà yọ sínú ara wọn kì ṣe wípé ọwọ́ àtọ́ pé ah kì í ṣe Yorùbá Yorùbá ni náà fi ń pe ọfọ̀ ní tá à ń sọ wọn ọfọ̀ ọ̀rọ̀ tí wọ́n ń usulu lóga nínú lóbi jẹ́ pé tó bá ń sọ èdè ó lè kí gbólóhùn kan délé délé níbo ni gbólóhùn yẹn ti jáde ó lè mọ̀ wakadhalika fil lugha arabiyya gẹ́gẹ́ náà ló ṣe wà nínú èdè lárúbáwá ó wà bẹ́ẹ̀ nínú àwọn èdè wa taqdim wa ta'khir ó máa ń bẹ nínú èdè títì síwájú títì sẹ́yìn èmi dẹ̀kẹ̀rẹ́ èmi dẹ̀kẹ̀rẹ́ èmi kẹ̀dẹ̀rẹ́ dẹ̀kẹ̀ kẹ̀dẹ̀ so nafsu shay nǹkan kan náà lẹ́yìn jọ ń sọ ṣùgbọ́n ta'khir lahajat dialect tí à ń sọ irú àwọn nǹkan yìí náà ṣẹlẹ̀ nínú èdè lárúbáwá ṣùgbọ́n lọ́n wá unify gbogbo ẹ̀ pẹ̀lú lugatu Quraysh lugatu Quraysh ló pọ̀ jù sọ́kútẹ́ bá ti fẹ́ masalan irú àkúrẹ́sìn ní gbogbo Ondo state bẹ́ẹ̀ bá dòndò àwọn Ondo máa sọ èdè wọn ẹ̀rì wọn tí wọ́n máa sọ kò sàlọ́mọ̀ èdè Ondo tí ò gbé dé Ondo ṣùgbọ́n ìyẹn lè dákùrẹ́ nìsín ọmọ àkúrẹ́ gẹ́gẹ́ kọ́mẹ́gbèrè àkúrẹ́ dáadáa torí pé àwọn àkúrẹ́ inferiority complex máa ń bá wọn jà tí ẹ̀yin tẹ́ ẹjọ́ sun tẹ́ bá ti ń bá wọn gbé tẹ́ dominate wọn wọ́n wà forced láti máa sọ tí wọn ò ní sọ èdè tí wọ́n yẹ mọ́ then àwọn tí àkúrẹ́ bá lò àwọn ọ̀ṣun tí wọ́n bá lò àwọn ọ̀ṣun wọ́n rí èdè àkúrẹ́ gẹ́gẹ́ bí èdè tí ò lápọ̀nlé nú wọn ò jẹ́ káwọn ọmọ wọn máa sọ ẹ má sọ èdè àkúrẹ́ èdè ọ̀yọ́ náà lẹ́ máa sọ so wàbítàlì èdè sì dà gẹ́gẹ́ bí ọmọ nìyẹn ni wọ́n jọjọ́ máa ń jà ìkan padà pàkan ló fi jẹ́ pé lákùrẹ́ ní ìsìn kéèyàn tó débì kan jẹ́ pé mọ̀ gbọ́ ti pí kú èdè àkúrẹ́ ó sọ wọ́n díẹ̀ hátà ọmọ àkúrẹ́ gan náà padà fi fọ́ọ̀mù èdè kan tó ń pè ní yorùkúrẹ́ lẹ́tà ẹgbẹ́ tí bá ti ń sọ yorùbá ọ̀hún ẹ̀jì mọ̀ pàkúrẹ́ ni bí èdè àkúrẹ́ ọmọ wọnú ẹ̀ yọ mọ̀ sọ yorùbá yọ at the end of day èdè wọn padà forí sánpọ́n látara influence àwọn àlejò tó wọnú rẹ̀ ìmọ̀ kálejò influence language tán bálẹ̀ dialect tán bálẹ̀ àbí kí àwọn àlejò tí wọ́n dé kí dialect tán bálẹ̀ influence wọn ìyẹn ní ìṣẹ̀lẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀fẹ́ bá ti lè kò ní ìsìn tó bá dé èdè rẹ̀ ó ti yàtọ̀ yóò bá ti ń sọ kótókò lẹ́dẹ̀ ní ìsìn náà máa ṣe mídẹ̀ mídẹ̀ <laughs> influence so wàá so àwọn nǹkan yẹn odidi ìmọ̀kan ni lọ́dọ̀ àwọn àfọ́ onímọ̀ usulu lugha ìpìlẹ̀ èdè náà ń ní linguistics almuhim èdè lárúbáwá èdè kureish ọ̀nà tó fi borí gbogbo àwọn èdè tó kù ní àwọn yẹn wà force láti fẹ́ sọ bọ́n ṣe ń sọ torí pé àwọn ni wọ́n mójú tó kà báyìí ẹ̀yin náà fẹ́ tajà ń bẹ̀ ẹ fẹ́ bá wà force di táwọn èèyàn gbàgbé lọ́lọ́run ọba fi wá tún gbé àpọ́nlé yẹn fún Bani Quraysh lọ́lọ́run fi sọ Kùránì kalẹ̀ pẹ̀lú lugati Quraysh wa Quraysh min al-Arab Quraysh min al-Arab ìran Quraysh yìí nínú ìran Lárúbáwá ni wal-Arabu min dhurriyyati Ismail àwọn Lárúbáwá àwọn náà jẹ́ àrọ́mọdọ́mọ Ànábì Ismail tí anabi ismail ń ṣe ọmọ anabi ibrahim láì nígbà lásìkò lórí ilé gbogbo aná la mọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí ismail àti yàrá hajar tánàbí ibrahim fi kó wọn wá sí ààyè jabalu paran nígbà náà ààyè yẹn ló padà débi tí kàá bá wa ǹjẹ́ ọ̀rọ̀ yìí bí wọ́n ṣe sọ wọ́n sọ lérèfé ni ṣùgbọ́n tó yàn bá ní ká tọwọ́ bọ̀ dáadáa ìran lárúbáwá ìpìlẹ̀ lárúbáwá méjì ni al-arabul ariba wal-arabul musta'ariba àwọn lárúbáwá kan bẹ wọ́n jẹ́ ìpìlẹ̀ lárúbáwá gangan àwọn kan bẹ wọ́n kọ́ lárúbáwá di lárúbáwá ni àwọn tó kọ́ lárúbáwá di lárúbáwá ó ní true Ismail torí pé Ismail anábì Ismail nígbà tí wọ́n mú wá òun kọ́ lárúbáwá lọ́dọ̀ àwọn ìran jùrọ̀hùn ó kọ́ lárúbáwá ni kì í ṣe lárúbáwá ni anábì ismail ń sọ kì í ṣe òníyà rẹ̀ hajar ń sọ wọ́n kọ́ èdè lárúbáwá lọ́dọ̀ àwọn jurhum lóbi jẹ́ pé dọ̀la àwọn yamani àwọn ará yemen wọ́n máa ń kílè nípa àwọn làwọn ní ìpìlẹ̀ làwọn gẹ́gẹ́ lárúbáwá pìlẹ̀ so àwọn yamaniya kọ̀tọ̀niya kọ̀ìsíyà gbogbo wọn ṣe lọ nìyẹn bẹ̀tẹ̀ láyé hal lárúbáwá riwaya mi ń bẹnu hadith Ismail kò kọ́ èdè Lárúbáwá ọlọ́run kan la awalùmọ̀n fataka bìlẹ̀ àròbíyà Ismail àkọ́kọ́ ẹ̀ tọ́kọ́ lanu báyìí tí Lárúbáwá jáde ń bẹ̀ Ismail ọ̀rọ̀ yìí fi ìnáwó lọ́dọ̀ àwọn afọ́ onímọ̀ èdè wípé èdè tá bá béèrè wípé tó kọ́kọ́ sọ Yorùbá nǹkan yẹn ìwé bóò ló ṣe lè jẹ́ wípé èdè Ifẹ̀ ni ó jẹ́ orísun Yorùbá gangan ṣé àwa yòókù ẹnà ní tiwa bí n pa jìnà sífẹ̀ ló jẹ́ kí ti wó rí bó ṣe rí ni àbí ti fẹ̀ gangan ló láàyè èwo gangan ni Odùduwà sọ tó bá yẹ kó Odùduwà nípìnlẹ̀ so wọ́n á kàdà so ló fi jẹ́ pé àwọn yẹn kò sí tó kàn wá púpọ̀ lórí mọ̀jálù táwọn yẹn lórí ẹ̀ bẹ̀ tó wọ́ọ̀tì táwọn yẹn lè ṣiṣẹ́ lórí bẹ́ẹ̀ tiẹ̀ gẹ́ẹ̀tì ẹ̀tàn yẹnyẹn ẹ gbóòórùn àwọn òdodo kan ní ẹ̀ bá ṣiṣẹ́ tó àwọn kan yẹn anabi ismail alayhi salatu wasalam kì í ṣe pé lárúbáwá ni aslam náà fi tán àwọn sí méjì lárúbáwá àpìlẹ̀ gẹ́gẹ́ ń bẹ wal arabul musta'araba wọn bẹ abala yẹn ni anabi ismail ló ti wá so bó ṣe wá rí yẹn nínú tàn òun náà dìdì lárúbáwá torí pé odidi ìran kan ti ya látara rẹ̀ tí wọ́n sì jẹ́ lárúbáwá so ìdí ni tí afa muhammad bin abdul wahab wọn ni wàlẹ̀ arabu min dhurriyyati ismail wàlẹ̀ arab alifu alam tí wọ́n sọ tó ní ká sàlàyé yóò túmọ̀ pé gbogbo lárúbáwá náà àrọmọdọ́mọ ismail ni wọ́n la àwọn míì bẹ tí wọn ò líǹkì mọ́ ismail wọ́n jẹ́ lárúbáwá ìṣe gbogbo wọn ni wọ́n wá tru anabi ismail torí pé wọ́n kulẹ̀ tí ń sọ lárúbáwá gan kánabi ismail wọ́n tó mú wá síbẹ̀ àwọn ìran jùlọ so idan wàlẹ̀ arabu min dhurriyyati ismail àwọn lárúbáwá wọ́n sì jẹ́ àrọ́mọdọ́mọ ismail tí ń ṣe ọmọ ibrahim alkhalil alayhi wa ala nabiyina afdal salatu wa salam ìkẹ́ àti ìgbẹ́ ọlọ́run kọmọ bá nabi ibrahim àtànàbíwa muhammad sallallahu alayhi wa sallam walahu min al-umri thalathu wa sittuna sana anabi lo ọdún mẹ́tàléní ọgọ́ta 63 years lànàbí lo láyé mina arba'una qabla nubuwa anabi lo ogójì ọdún ṣáájú kó tó dà nàbí ọlọ́run wà thalathu wa ishiruna nabiyyan wa rasula ó sì lo ọdún mẹ́tàlélógún ní ànábì ní òjíṣẹ́ tó ń jíṣẹ́ ọlọ́run níbi àbíkọ́rọ́ ọlọ́run sọ́dà nàbí pẹ̀lú suratul alaq iqra bismi rabbikal ladhi alaq ìyẹn lọ́sọ̀ ànábì di ànábì ọlọ́run ṣùgbọ́n kò tí ì di wa ursila bil mudaththir aya tó sọ ànábì di òjíṣẹ́ ọ̀nà ni ya ayu al-mudaththir mo kò wọ́n tó ń sọ pé dasọ̀bọ̀ mi dasọ̀bọ̀ mi gbogbo alámọ̀ ìtàn bí yẹn ṣe wáyé láàrin ànábì àti yàwá Khadija wà báládù Mẹ́kà ìlú tó ti bí ànábì tí tó ṣe olú ìlú rẹ̀ ni Mẹ́kà wà hájarọ ilẹ̀ Madina mahajaru rẹ̀ ọ̀nà ni Madina ibi tí ànábì ṣe jira lọ ọ̀nà Madina bó jẹ́ pé Madina ni ànábì sallallahu alaihi wasallam tán sí ibẹ̀ náà ni wọ́n sì sin ànábì sí àti wí gbogbo àwọn ànábì ọlọ́run ibi tán bá sin wọ́n sí ibi tán bá kú sí ibẹ̀ náà wọ́n gbúdọ̀ sin wọ́n sí ààyè ibi tán kú sí ààyè ń gangan ibẹ̀ náà wọ́n gbúdọ̀ sin wọ́n sí. shirk ọlọ́run gbá nàbí dìde láti máa kìlọ̀ fáwọn èèyàn níbi olórí iṣẹ́ tọ́lọ́run gbé dìde fún nìyẹn ó sì ń pa àwọn èèyàn lọ wàdẹ̀lìl ẹ̀rí ń tàwí yìí o ní pé iṣẹ́ tọ́lọ́run kọ́kọ́ gbélé lọ́wọ́ pé ó ti di rọ̀súl lọ́mọ báwọn yẹn sọ̀rọ̀ àkọ́kọ́ tó kọ́ sọ fún òun náà ni àmọ́ra ó bi tawhid ó pa aláṣẹ tawhid ó dẹ̀ pa aláṣẹ kó máa kọ́ fáwọn yẹn níbi ashirik ọlọ́ni ya ayyuhal mudaththir a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ọlọ́ni ya ayyuhal mudaththir mo pe ìwọ tó ń sọ pé dasọ̀bọ̀mí dasọ̀bọ̀mí kum dìde fa anzir máa ṣe kìlọ̀ wa rabbaka fakabbir ọlọ́run ọba rẹ ni kò gbé tóbi àwọn àfọ àwọn jẹ́ kó yọ àpèsè ẹni gbólóhùn wa rabbaka bá a ṣe wò wá báwọn bàbá tún wò látẹ̀yìn the same thing náà ni rabbaka fakabbir ẹ̀wò rọ ìparí rọ bá ká fa káf bá rọ rabbaka fakabbir tẹ́bá kàwá láti bí rabbaka fakabbir tẹ́bá tún kàwá látẹ̀yìn náà rabbaka fakabbir yóò túmọ̀ bẹ́ẹ̀ ẹni bá fẹ́ jẹ́rìí sí ẹwọ sórí bẹ́ẹ̀ àbí orí bẹ́ẹ̀ ara ìjáàzù Qur'an ni kò sí èdè kan láyé tó lè rí bẹ́ẹ̀ ẹkọ olú is a boy ẹwà boy is kò ní jọra kò ní jọ wà rabbaka fakabbir ẹ̀tún gbé látẹ̀yìn yóò tó túmọ̀ sí rabbaka fakabbir hada min ìjáàzù ọlọ́wọ́ bá sọ fún anabi sallallahu alayhi wa ọlọ́wọ́ bá rẹ̀ nìkan kí ló ní tàbí ṣe taqdimu rabbak hada yufidul hasr gbogbo nǹkan táwọn èèyàn máa gbé tóbi láyé wọn ò tóbi o wà rabbak àti rabbak síwájú láti lè jẹ́ ká mọ̀ wípé in tá a fẹ́ sọ lẹ́yìn rẹ̀ ọlọ́run nìkan ló tọ́ sí ọlọ́run ní ọlọ́run ọba rẹ̀ rẹ̀ anábì nìkan kó gbé tóbi wa thiyabaka fatahhir aṣọ rẹ̀ díkọ̀ mọ̀ọ́mọ́ literary meaning táwọn afọ́nimọ̀ tafsiri wọ́n tún sí bí ọ̀nà bíi méjì wọ́n ní wàtíyá àbákàfà tó hìí nínú tọ́lọ̀ ń pa náà bí láṣẹ ọlọ́run pa láṣẹ ìmọ́tótó péyàn fẹ́ máa ṣe dáwà kò ní kéèyàn máa rùn pa ọ̀fẹ́ péyàn sí díẹ̀ sìn kọ́ra bó ṣe jàlàbí àkan náà kó wà ní mímọ́ ànábì kórìíra kẹ́ ẹ sọ pé ara ànábì ń rùn sallallahu alaihi wasallam kọ́ra àwọn sàbẹ́ máa fẹ́ bà ànábì lọ́wọ́ tó o bá bà ànábì lọ́wọ́ tó fi délé òórùn lọ́fíńdà ó sì tún máa gbọ́ lára ànábì sallallahu alaihi wasallam kódà àdíjọ́ kejì ó sì tún máa gbóòórùn pọ̀ bànábì lọ́wọ́ àwọn sàbẹ́ máa ń fẹ́ rọ́gìrì fẹ́ bànábì lọ́wọ́ oògùn ara ànábì àwọn sàbẹ́ fẹ́ máa ń fara yìí lẹ́yìn àwọn àtúnyàbò minel misk oògùn ara ànábì ó dùn ní gbígbóòórùn ju tura lọ́fíńdà misk lọ sẹ́yìn láwọn aṣọ pé ara aṣọ rẹ̀ ó wà dọ̀tí la wàfíyàbàkà fàtọ̀hìyà aṣọ rẹ̀ jẹ́ kó wà ní mímọ́ tónítóní so kakọ́ṣe eléyìí náà lára anábì sallallahu alayhi wa sallam àwọn obìnrin náà ẹ má jà máa sásá bẹ́ẹ̀ pé àkókò ló jẹ̀lìbáàbù ẹnìkan kò lá sí àmà wípé wọ́n tó ń lo jẹ̀lìbáàbù jẹ̀lìbáàbù yẹn máa absorb heat tó bá ti absorb heat báyìí ooru yóò máa ṣẹlẹ̀ tóru bá ti ń mú ara ọmọ mú oorun tí ò dá jáde abẹ́ẹ̀kọ́ tó bá lábẹ́ jẹ̀lìbáàbù tó bá yá yóò jáde bọ́ kọjá àwọn yóò fọwọ́ sí mú báyìí so lóbi jẹ́ pé kìí sàràmù èyàn lè wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ tọ́lọ́n bá ní kó mi ọ wà bí irú ẹ̀dẹ̀ báyìí tó mi mọ́ èyàn lè wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ bẹ́yàn bá lọ bọ́ bá padà wọlé tó rúbá tún múyàn kéèyàn tún wẹ̀ ẹnu wípé ọkùnrin ni ó kàn fìlà káyè sí kọ́mọ́ ní pé àwọn ọmọ ìgbà ẹ jáde wọlé ẹwà irú ẹ̀ wọn ni ẹwà wẹ̀ <laughs> so yóò fìlà káyè sọ kó lè

bàtà tí ń wọ̀ kó sì dá awọlẹ̀ ìsàhádà minal kibr ṣé kìí sára àgbéraga lélẹ̀ ibi anábìnilá anábìní kìí sì gbéraga inna Allaha jamil yuhibbul jamal ajẹ́ pé jamil nínú orúkọ ọlọ́run náà inna Allah nínú ìròyìn ọlọ́run òun ni min sifatillah so masala ń bẹ lórí sí olè sọ pé abdul jamil àbó olè sọ bẹ́ẹ̀ masala ń ti yéésù ń bẹ lórí ẹ̀ ṣùgbọ́n ìròyìn ọlọ́run ni jamil inna Allaha jamil ọlọ́run ọba ọba tó dáa ni yuhibbul jamal kí gbogbo nǹkan orí tónítóní ọlọ́run fẹ́ràn rẹ̀ innamal kibr ìdánpè ní gbéraga batarul haqq òun náà ni kéèyàn ọkọ̀ òdodo kéèyàn má gbọ́dodo ìgbéraga nìyẹn wa gamtun nas kéèyàn má fojú rí náà àwọn èèyàn ti ń jẹ́ gbéraga nìyẹn ìdán ọlọ́run tó fánà pé wa

jẹ́ kára rẹ̀ ọmọ ọmọ kódà a máa jẹ́ kọkùnrin ó fẹ́ràn ìyàwó ẹ̀ tóbìnrin bá jẹun obìnrin tí ń lọ ilé ọkọ tó bá ti di ọ̀bùn mẹ́rù kó tó kò lè bàbẹ́ àdánwò ni kọ́lọ́wọ́ bá kọ́ sọ wa ń bẹ̀ gbogbo àwa tá à ń bímọ obìnrin ẹjá máa fi rè wọ́n láti lé ẹ fi rè wọ́n láti lé ẹ kọ́ wọn nímọ̀ tó tó ẹ jẹ́ kí wọ́n mọ̀ sọ pé ẹ lágbájá bóòdì lẹ́ ṣe rí báyìí rárá o lágbájá ni ń gba ẹjẹ́ kọ́mọ yóò wà train débi tó bá ti rí tí ò dá kó tètè lọ clean ẹ̀ kó tún ṣe ní tá a sọ yìí onírísì tó jẹ́ kí n sọ a máa sábà ṣẹlẹ̀ inú ilé bẹ́ẹ̀ wọ́n ti pínlẹ̀ wọ́n ti pín bá ṣe ń ṣe bẹ́ẹ̀ àbá wa wọlé ó bá pọmọdé obìnrin kan lágbájá lọ tún bẹ̀rẹ̀ ẹ̀rọ o ìyá rẹ̀ ó bá fò jáde lọ́wọ́ ó ti ní bá ṣe pín ẹni tó pín ẹni tó wá pín fún òsínlẹ̀ tó bá dé yóò tún ṣe ọ̀ ń tanra rẹ̀ jẹ ó kọ́ ọmọ yẹn obìnrin rẹ̀ tó bá ti rí tí ò dáa ó gbúdọ̀ tètè sọ pé kóun ó nǹkan yẹn ṣe regardless of talent tó yẹ kó ṣe talent tí ò yẹ kó ṣe ẹ fìdí pa àwọn ìyá wa láyé jọ àwọn náà máa dásà wípé bó jẹ yẹ pọ̀rọ̀ yẹn níbi ìṣíríkù nú wọ́n ní ẹni bá túnlẹ̀ ṣe nílẹ̀ gbé owó yẹn ẹ́ ilẹ̀ máa fún tọ̀ ilẹ̀ máa fún ìdán ìdámẹ́fà àyọ́bẹ̀ ni pé má sọ pé ẹnìkan lẹ́yẹ kó ṣe ẹ̀ tó bá ti tún ṣe nílẹ̀ ọmọ fún so wọ́n kẹ̀lẹ̀ gbogbo àwọn nǹkan yẹn ó ní lápá o àyíká kún ni o kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bí ó ṣe bọ́ ọmọ náà wọlé ọkọ náà nìyẹn èyí tó wáyé kó tún ṣe fún rẹ báyìí yóò mọ̀ fífalẹ̀ yóò eh, ẹ ẹjẹ́ ń sọ ẹ̀kan sọ gbogbo ẹ̀ ní bá di á máa ṣe gbogbo lápapọ̀ gbogbo ó ti wá ga kalẹ̀ kò ní kárí àti máa jẹ́ kí nǹkan wà ní kódà kí ni ilé wà ní gan máa fún lálàáfíà rí gbé ọmọ ẹmẹ́jọ kò lórí gbé ọmọ ah, ọmọ yìí gbé ìjẹta ọmọ yìí lọ́sẹ̀ láàfin bẹ̀rù ẹ̀kíní ewó tún lélẹ̀ à ah, ìtọ̀ ni ó ṣe bí mo ṣe ń wà ó sì lè jẹ́tọ̀ ẹ sá lọ bomi sẹ́sẹ̀ yín kẹ ẹ tọ́lù àlùwàlá yín kẹ ẹ fọ ẹsẹ̀ yín ìtọ̀ ni ó ṣe ìtọ̀ ni ó ṣe torí pé lálẹ́ àná látàlẹ́ àná kò tí ì jẹ nínú so wà á kàlà wà fi yá abẹ́ka fatọ́hìr tọ́lọ́mùbá lè pa nẹ́bùsọ̀ àṣálàmù láṣẹ pé aṣọ ọ̀rẹ́ jẹ́ kọ́ ọmọ ọmọ jẹ̀mọ́ aṣọ mélòó láàrin ìwádìí aṣọ mélòó lànà bìíní kì í ṣe pọ́rọ̀ pé owó aṣọ mélòó lànà bìíní ṣùgbọ́n èyí tó níhùn náà wọ́n ti yá bàkà fatọ́hìá aṣọ rẹ̀ jẹ́ kó ṣe kí ni o jẹ́ kó má bákan náà àwọn afọ́nimọ̀ tafsir wọ́n tún túmọ̀ rẹ̀ sí pé wà ti yá bàkà fakọ́sir tafsir Jalalayn tábàlọ́ nípa ẹlẹ́mi máa sọ pé ẹ̀yin tó yàn àbẹ́ẹ̀ni ọdún mẹ́wàá mo fi kẹ́ lọ́dọ̀ àfàm ẹ lọ́wọ́ bẹ́ẹ̀ wà sí yá bá kafa tọ́hìr wà sí yá bá kafa kọ́sìr ìyẹn ni kò lò fún wọn má lọ́ bá dí sí wọn ní gbà dí sí wọn ṣùgbọ́n jàlálẹ́ ni ó ti ó ti ó ti só <laughs> jàlálẹ́ ni ó gbé fún bàbá ọlọ́run ó ń so wà sí yá bá kafa tọ́hìr bẹ́ẹ̀ wàrújìsà fàájúr àrújìsà ayé al'asnam ìyàn gbogbo ẹbọ ìyàn lódì wàlẹ̀ tamnun ó sì gbọ́dọ̀ máa tọrẹ tẹ̀stẹ́kìrù torí ipò fi ń wá púpọ̀ bọ́ bá ṣe tọrẹ àánú kan àníyàn tó fi ṣe ni pé torí kó lè gba ọ̀pọ̀ ò ní òfin ṣe kọ́lọ̀wọ́n látó rẹ̀ kí kó sàánú káṣe orí nítorí tọ́lọ̀ subhanahu wa ta'ala wàlẹ̀ rabbika fasbir nítorí ìtọ́lọ́run nìkan ní kò sí máa ṣe sùúrù má ṣe nítorí èèyàn wà lè rọ́bík fásbíọ̀ sáṣe sùúrù nítorí ìtọ́lọ́run nìkan tó bá ṣe sùúrù nítorí èèyàn sùúrù yẹn ò lè tọ́jọ́ wà lè rọ́bíkà fásbíọ̀ àwọn nǹkan tọ́lọ́run sọ fáìnàbí sallallahu alaihi wasallam yìí ọlọ́run fi prepare mind ẹ̀ fún sẹ́tí ọlọ́run bá fẹ́ gbélé ànábì lọ́wọ́ inshallah ta'ala àádàdúró ń bí gbogbo tá a tún náà wà máa nà kún fa anzir ìtumọ̀ dìde kó máa pèpè ayé yóò ń dèrò àti ṣíríkì máa kìlọ̀ fáwọn èèyàn níbi ẹbọ wọ̀yẹ́dìrú ila tawhid sí pèpè lọ síbi ìmọ́lọ́n lọ́kan ṣoṣo wa rabbaka fakabir ayé adhimuhu bit tawhid gbọ́lọ̀ ń tóbi pẹ̀lú kọ́ sí lọ́kan ṣoṣo wa thiyabaka fatahir ayé tahir a'malaka ani ṣíríkì ìtumọ̀ mi tún nìyẹn táwọn afáàtọ̀ fún thiyabaka wúná ayé a'malaka iṣẹ́ ọwọ́ rẹ̀ fọ́ kúrò níbi ẹbọ wà rújì sàfáhájú ay arujzu al asnam ay wahji wahjuruha wahjuruha tarkuha gbé ẹbọ jù sílẹ̀ wal bara'atu minha wa ahliha kó o sì mọ́wọ́ mọ́sẹ̀ kúrò lọ níbi ẹbọ àti àwọn ọ̀ṣẹbọ so ìtànà ibi tọ́lọ̀ kó gbé fànàbí lélẹ̀ kó pèpè síbi tawhid kó sì jìnà sí ẹbọ so ọlọ́wọ́ bá kó bá sàlékún ìkẹ́ àti gẹ̀rẹ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam assalamu alaikum ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته آه، آه، آه،